أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúgbò ní ọ̀dọ̀ ọlọ́ ọlọ́wà tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀fà nẹ́bùwà Muhammad kí ọlọ́wà kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí tó wá jùlọ mọ́ tí ó ti jẹ́ gbọ́dọ̀ àti àwọn tọ́lọ̀ ń jáde wà nínú wọn. a wà lórí pé ìwòlọ́lá lájú nínú ìgbàdá àti àìsọ pé àwọn èèyàn wọn pín sí ọ̀nà mẹ́rin lórí ẹ̀ àwọn tí a rí pé ìbádà tí ẹ bá ṣe tọ́ba ní zuhudu ìráyéta wọ́n ní ní ọ̀gá ìbádà àmì ìsọ yìí pé ìbádà tí ẹ bá ṣe. tọ́wá jẹ́ pé wàhálà rẹ̀ ọ̀pọ̀ dáadáa wọ́n ní ló ní ọlájú àwọn kan sọ pé ètò ẹ̀ bá ṣe sáǹfààní ẹ̀ bá fi dọ́dọ̀ ẹlòmíì náà ní ọlọ́lájú àti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ìkọ̀ọ̀kan lánàá la mẹ́nu bá ọ̀rọ̀ ìmọ̀ àìsàlàyé láti bẹ fún un tó náà àǹfààní ẹ̀ pọ̀ tó tọ́ àwọn amẹ́nu bá àwọn ẹlẹ́ẹ̀kẹrin tí a sọ yìí pé àsìkò kọ̀ọ̀kan àti irúṣẹ́ tí ẹ̀fẹ́ ṣe ní ìdí sáré pé sóun lọ́lọ́lá láti jihad ní àná èpè tí a májẹ̀mú bá ti pé sí jihad lára ìjagun sójú ọ̀nà lára òní ọ̀lọ́lá jù lásìkò yẹn láti dáàbò bo àwa àti àwa àti Islam àwọn ẹni ẹlẹ́ẹ̀kẹyìn yẹn náà sì bọ̀rọ̀ lọ yìí pé tí ẹ bá ní àwọn àlejò lọ́dọ̀ ntọ́lọ́lá jù lásìkò tó lálejò òun náà ní ìkíráàmù báyìí kò sí àpọ́nlé fún àlejò yẹn inú àpọ́nlé yẹn náà ni pé tí ó dùbú kàákà sí lóúnjẹ àti àwọn nǹkan wúlò míì kò ṣe fún un. nítorí ọ̀rọ̀ wa nù Sahih Bukhari látọ̀dọ̀ Abu Shuraih al-Ka'bi oní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sọ̀ yìí pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu جائزته يوم وليلة والضيافة ثلاثة أيام فما بعد ذلك فهو صدقة ولا يحل له أن يثوي عنده حتى يخرجه onye òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi ọsọ yìí pé ẹ̀yin yòówù tọ́ba nígbàgbọ́ sí ọlọ́run àti ọjọ́ ọ̀gbìn alìkìyàmà kọ́yà máa ṣe àpọ́nlé fún àlejò rẹ̀. àwọn àlejò òjíṣẹ́ ọlọ́run sallallahu ọsọ yìí pé àpẹẹrẹ tó ọba fẹ́ ṣe fún òun náà ní pé kọ́ gbà lálejò kọ́ tọrẹ fún yawmu wa layla kó didi ọjọ́ kan tó bá fẹ́ wà lọ́dọ̀ rẹ̀ o lè gbà lálejò ọjọ́ mẹ́ta ntọ́ba ti lé lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn sàrà ni. kìí sojúṣe mọ́ àwa ní kọ̀ wá lẹ́tọ̀ fún ọmọ ìyá mùsùlùmí tó dúró lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ títí ó fi wá di pé ìyẹn ó rí ìfúnfún pínlú ẹ̀ wípé wàhálà rẹ̀ ti kọjọ wá kọ́rí lé ní àbí ọgbà bòmí lọ. níta fẹ́ ló bẹ̀ ni pé ìkùnà àlejò tá a bá ń ṣe lára ẹ̀sìn wa ni àwa Yorùbá náà sì ní jọ̀hún tọ́lá àgbọ̀rọ̀ pa ni mọ́ nísìn ẹlòmíì àlejò ọ̀pọ̀ àwọn. àtà omi omi ní lọ káti ẹ̀tọ́ wá pé ọ̀nlá àgùn yọ bá nǹkan tútù àwọn àgbàlagbà máa ń ṣe dáadáa ṣùgbọ́n àwa ọmọ ọ̀sìn nǹkan ńlá ni wá báyà lára nǹkan àlejò lé lèlè fáàrí ti rẹ̀ tọ́lọ̀ nǹkan bá tún ìwà ṣe. tálejò bá wá ń tọ́ jù lásìkò yẹn òun náà ní ìkònà àlejò tí ó mú àpọ́nlé lọ́wọ́. nítorí títẹ̀lé àdéhìí yìí ọ̀rọ̀ tó wá nu Sahih Bukhari ipe Abdullahi bin Amr bin al ó ní òṣìṣẹ́ ọlọ́sọ́lá ọwọ́ sọ yìí pé òtí ọlọ́run sọ̀kọ́lá wọn sọ fún abdullahi bin amr bin al-as yẹn pé wọ́n mọ̀ tiẹ̀ ti sọ fún mi tẹ́lẹ̀ náà ipe ọmọ ń dìde lóru tọmọ ń gbàwẹ̀ dáadáa tọmọ ń kírun dáadáa oṣù mọ́ ń gbàwẹ̀ lọ́sàn-án yàtọ̀ sọ́rọ̀ mọ́ bá kóòtù bàlà oníbẹ̀ẹ́ ní bọ́rọ̀ ṣẹ́bí náà ní ẹ̀sọ́ fún ọ. òtí ọlọ́run sọ̀rọ̀ wọn sọ pé fọlá àtẹ̀fà àyè kó mu wọ̀ náà. má ṣe bó ṣe ń ṣe mọ́ tọ́mọ gbogbo ọjọ́ gbàwẹ̀ tọ́mọ gbogbo òru kírun dìde lórúkọ kírun kó o sì fi àsìkò kan sùn gbàwẹ̀ láwọn àsìkò kan kó o sì jọ̀sọ́ láwọn àsìkò kan tí ìṣẹ̀rọ̀ bàbá àná torí pé ara rẹ òun náà ní ẹ̀tọ́ lórí rẹ ọlọ́run ló ní ọ̀gbọ́dọ̀ wàhálà rẹ̀ ojú méje ojú tó ń wò yẹn náà lórí bẹ́ẹ̀ náà ni wálé zawori ká àlééka haqqan àlejò tó bá wá bá ọ òun náà ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ òtí wá kà lọ báyẹn nta fẹ́ ló bẹ̀ ni pé wálé zawori ká àlééka haqqan àlejò tó bá wá bá òun náà ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ láti gbé kọ́ ọ̀kan tí túmọ̀ ìkúta wa wá báyàn inú ń tọ́ lọ́lá jù lásìkò yẹn òun náà ni kó ṣe fún ọmọ ìyá rẹ̀ tó jẹ́ àlejò yẹn tó gba láàyè kódà bàbá jẹ́ pé yóò ní àyè tí fi fọ́jọ́ mẹ́ta gbìyànjú lórí ẹ̀ tí ọba jẹ́ nira kò sí bíi kẹjọ ara yín àbẹ́ ibi tí ó gbé àbẹ́bẹ́ ẹlòmíì tí ó wà yẹn ń tọ́wà fún mi wọ́n ń gbọ́ jẹ́ pé kọ́lọ́n ọ̀fà ni wà nàìjíríà so ọ̀pọ̀lọpọ̀ hòtẹ́ẹ̀lì ti di ilé aṣẹ́wó ṣùgbọ́n àwọn hòtẹ́ẹ̀lì tí èso hòtẹ́ẹ̀lì ńlá ni o àwọn hòtẹ́ẹ̀lì tó jẹ́ hòtẹ́ẹ̀lì ńlá gidi àfẹnbáfẹ́ sasẹ́wó ti ẹ̀ lọ́kù wọ́n àwọn hòtẹ́ẹ̀lì ìjẹkúrẹ́ bí wọ́n kà máa mú tílẹ̀gbẹ́ kan ìwé nǹkan bá jẹ́ hòtẹ́ẹ̀lì gidi sámúsámú kálukú nǹkan bá bá torí wọn ti mọ̀ pé disturbance ni kọ́lọ́nkọ́ bá ti àtúnṣe wa kọ́lọ́nkọ́ bá ti àtúnṣe sí ìlú wa àti gbogbo ìlú mùsùlùmí. ọ̀rọ̀ tó wá nípa wípé tí ìnáwó bá dé lórí fámìlì kéèyàn náwó náà lọ́lọ́lá jù lásìkò yẹn kéde wípé tó máa wá ìbáadà mi káàkiri mọ́ ìyáàkà náà àbúrò tó ń wí ọlọ́run ọlọ́run nìkan ní màá sìn tí ìnáwó bá ti yọjú ìnáwó náà ló fi sin lọ́wọ́ lọ́nà tó gbà dáa. ọ̀rọ̀ wa nù sahihul Bukhari látọ̀dọ̀ Abu Hurairah akọ́nà kọ́yọ́nù sí ó ní òjísé ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé as-sa'i 'ala al-armalati wal miskin kal fi sabilillah aw al-qa'imi al Allahu Akbar ó ní ẹ máa ń ṣe kìràkìtà lórí ọ̀rọ̀ opó ẹ̀ńtọ́kọ̀ ẹ ti kú tó sì lùgbò ń wá bò ní òsè ní mọ́fílì kan gbọ́dọ̀ mọ́ mọ́fílì mọ́ bò ní fílì yẹn òsè ní tí ó bàbá bá kú tí náà ni òtí ọlọ́sọ̀lọ́lọ́ àdìwọ̀sán sọ pé ó ń tọ̀ kálímù jáhìdì fi sabilillah bí ẹni tó gbé ìdà tó gbé ọfà tó gbé ban tó ń jagun tó gbé ọ̀nà ọlọ́run náà lọ bẹ́ẹ̀ náà lọ sí rí. awìlì kọ́ ìmì lẹ́yìnlá sọ ìmì nàhà àbí ikò tó wà ikò ẹni tó gbé ó ń dìde kínu lóru ó sì ń gbààwẹ̀ lọ́sàn kódà kọjá nítorí wàhálà tìkìrà ala tí ń ṣe lórí àwọn èèyàn wọ̀nyí ọlọ́run máa fún ńlá dẹ́yìn tí ń dìde kírun lóru tí sì ń gbáwẹ̀ lọ́sàn. ọ̀rọ̀ tó wà nù sahih Bukhari látọ̀dọ̀ Sa'd bin Abi Waqqas kọ́lọ́ǹkọ́ yọnu sí i ó ní òjúṣe ọlọ́run ọwọ́ abẹ̀mí wò mùsùlùmí tí àìsàn olóhùn wa sọ fún yín pé rẹ òjíṣẹ́ ọlọ́run lè máa ló ń ó sì lè máa lè pẹ̀lẹ́ ọmọ yìí dúkìá sọ́kọ ṣé kí n sàsọ́ọ́lẹ̀ yìí pé kí gbogbo ọ̀jẹ́ sàrà lójú ọ̀nà tọ́lọ́run sàbẹ̀nu àìsàn ṣe ó ti ronú bóni jẹ́ pé àsìkò ti tó nù àwa ń tiwa rárá o ọfẹ ìyá tá a dìde ọfẹ ìyá tá a dìde táyì kí á mẹ ìdí bá wọn mẹ ẹnitọ́ bá sáyìsàn kó tó lékún ní ìbádà bóyá èdè òbí lọ pàdé ọlọ́run tára rẹ̀ bá wá yá látara ìsan kọ́mọ̀ pé ọlọ́run tó fóun ní more chance láti lékún ní ìbádà ni ti pé láti wá tó ya tọ́ọ̀gì kalẹ̀ ń mọ tó ṣèbàjẹ́. sàbẹ̀ yìí sọ wípé mọ̀mọ́ ní dúkìá mo sì fẹ́ ṣé kí n ṣe àsọ́ọ́lẹ̀ yìí pé kí gbogbo ọ̀jẹ̀ kọ́ ètí ọlọ́run sọ sọ́ra sọ pé ọ̀bùrọ̀ síbẹ̀ o ọlọ́run ọ̀rọ̀ ń tẹ́. torí tó ó ní pé mo lè lo ìdajì rẹ̀ kọ́ ọ̀lẹ̀lá ó ní ọ̀gbọ̀dọ̀ síbẹ̀ inú ẹgbà wa mi o ti kọ́kọ́ sọ fún yín pé ọmọbìnrin kan péré náà lò ní tí ó jogún òun òun ní jù bẹ́ẹ̀ lọ kò sí ìyàwó sí bàbá kò sọmọ kankan kò sí ìyàwó ọmọbìnrin kan péré èdè obìnrin ajẹ́pọ̀ nìkan ní ọ̀wọ́n kó gbogbo dúkìá tó ní fún ọ̀ ṣe sàrà mẹ́ẹ̀. ọwọ́ á ní sẹ́kùn wo lù dájì òṣìṣẹ́ ọlọ́run sọ̀tọ́ àti pé rárá kóòtù pa kóòtù kọ́ọ̀là àkóòtù wà kóòtù tẹ̀bì òṣìṣẹ́ ọlọ́run sọ̀tọ́ àti sọ̀tọ́ àti pé nígbà tó wà sọ fún yín sẹ́kùn wo ṣe àsọ́ọ̀lẹ̀ ń pa rẹ̀ wọ̀ síyà nù sẹ̀ríà wàsíyà oníṣùwọ̀n méjì táǹpẹ̀ ní will or bequest ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní pé kọ́ sàsọ́lẹ̀ nǹkan anything anything O lè jẹ́ haram o lè jẹ́ halal o lè jẹ́ mustahab o lè jẹ́ mandu, o lè jẹ́ makruh ẹni tó fẹ́ ṣe kò síbi tí ò lè bọ́ sí tọ́ra sọ yìí pé ìsọ àsọ́ọ́lẹ̀ nǹkan anything ṣùgbọ́n èntọ́ wà ní kékeré ìsìlámì tí ìsìlámù ti wá lójú kòrò ká máa ṣe oníwàsíyà ẹlẹ́ẹ̀kejì wàsíyà ti túmọ̀ sí pé oronúkọ ọ̀fẹ́ tọrẹ ṣùgbọ́n ọrẹ yẹn ọ̀fẹ́ kọjá pé ń gbọ̀ ọba kú tán ní kí wọ́n tó mú sẹ́ wàsíyà ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọlọ́run àni òtíra àfikù tí wọ́n sọ pé nu májẹ̀mú mẹ́ta ń bẹ fún alábọ̀bọ̀ kò gbọ́dọ̀ kọjá ìdásánú dúkìá rẹ̀ tó bá kọjá àdása á béèrè lọ́wọ́ àwọn tí ogún kàn tí wọ́n já gbàlagbà tí ìsọmọ ike nú wọn tí ogún wọn ti dàgbà tí wọ́n ti bàlágà pé bóyá ní sẹ́ kí amúnusẹ níbi tó lé lórí mẹ́ta ìdáta sọrí lórí ìdáta ṣùgbọ́n ìdáta wọn kọ̀ọ̀kan mú yẹn tẹ̀ náà èyí tó lé lórí ìdáta wọn ṣe wá ìyọnu wọn ni ṣé káwọn ọmọ ṣe àti káwọn ọmọ ọmọ ṣe tọrẹ tọ wọn lọfẹ fi tọrọ. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì kọ́mọ̀jẹ̀ pé ẹni tó náà jẹnu ogún lọ́wọ́ àtúnṣà sọ́ọ́lẹ̀ fún ife wọn tó fún ní nǹkan nínú dúkìá rẹ̀ ọ̀fẹ́ dọ́gbọ́n yìí pé ọ̀fẹ́ ṣègbènú ọ̀fẹ́ ṣègbènú yẹn ọ̀fẹ́ jẹ́ kíkẹ́ ọ̀pọ̀ ju ti àwọn yòókù lọ ọ̀bá tẹ̀lé àwọn àyàfi táwọn yòókù bá sọ yìí pé kò burú ẹlòmẹ́ẹ̀ ajẹ́pọ̀ àwọn ọmọ tọrẹ ọrụ í ṣe ọ̀rẹ́ tiẹ̀ ṣùgbọ́n wọ́n lọ wọn sí i ó ṣeé ṣe kó rí i pé ìkànnù àwọn ọmọ ẹ abarapá tí ẹ bá jọ mú nǹkan kan náà tó ní tòní pẹ́ tán kò gbogbo ó dákun ọbọ̀ fi yàrá kan lé yòówù ó ń bùn nínú dúkìá rẹ̀ tó bá torí pé tábà tún yàrá ilé ní ìsìn ọ̀dọ̀ ẹlòmíì ní ọ̀bọ̀ sí ìkẹ́kọ̀ọ́ bí ẹ̀yìn kan ní àkókò burú ẹjọ́ ọmọ ẹgbẹ́ bàbá ti sọ mọ̀rọ̀kọ̀ ti yẹ sí so a gbọ́dọ̀ sí a gbọ́dọ̀ jásọ̀ ọlẹ́yìn ọ wà fún ẹ̀ńtọ́lẹ̀tọ̀ láti jogún èèyàn májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta oná ẹni pé kò gbọ́dọ̀ tanko nǹkan kan nu sẹ̀ríà yálà express provision nu Kùránì àbí hadith ní kò gbọ́dọ̀ tanko àbí kọ́ ìdá àmọ̀ general principle sẹ̀rí àkọ́wọ́dọ̀ láàbò ọ̀bọ̀ ẹ̀kọ́ ife tó ọba kú tán ọbẹ̀ tí wọ́n pe afáàbí ogun jọ tí wọ́n wá pa màálù tí wọ́n jẹun kó mu irú àfáàwò lórí wọn pèjọ sáwọn tálákà lórí wọn pèjọ ọfẹ sòkú nù ọfẹ sòkú nìyẹn oṣù bá tẹ̀lé àwọn àti kò ní iye báyìí ni mo fẹ́ra ọtí irú ni ọba tẹ̀lé àwọn. wàsíyà ti ń túmọ̀ pe pé ọrẹ títa téèyàn sọ ní ọ̀nà ni ẹni yìí sojú kòkòrò nínú mi sọ pé ọlọ́run bá alẹ́kẹ́ ọlá ó ti yọ̀ǹda fún yín nínú dúkìá yín pé kó lè tọrẹ lórí ìdá nú ẹ̀ tọ́jẹ́ pé ìdá yẹn wọ́n mú bá kú tán ṣùgbọ́n nǹkan bá tọrẹ fúnra lójú ayé rẹ ní òsì ní òsì ní wọ̀síyà gbèsè tó ti gbà tọ kàkọ́lẹ̀ rẹ̀ kò sínú wàsíyà rẹ títa ojúṣe rẹ ní kọ́ yẹn tọ ọba kọọlẹ ọ̀dẹ́ torí lera àwọn ọmọ mú wọn bẹ́ẹ̀ náà ni kan kọọlẹ ojúṣe rẹ nìyẹn inú pè yàn inú àwọn tí ni wàsíyà àmọ́ nìyẹn wàsíyà ti túmọ̀ pé kò sí tí ò lè wọnú yẹn ṣùgbọ́n ìtọ́jẹ́ wàsíyà ti fíkìú ò ní ìta àkọ́kọ́ sọ yẹn tó ń túmọ̀ sí ọrẹ títa ìyẹn wá ní ó ṣẹlẹ̀ sí Sa'd tọ́wọ́ béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam yìí pé sóun lè fi ìdáta tọrẹ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wàá dá lóhùn pé ìdáta ìdáta pọ̀ kìí ṣe pé ó ní kọ́mọ́ fi ìdáta tọrẹ kọ̀sọ́pọ̀ pàpọ̀ jù ọ̀pọ̀ ni sùlámù àfáà fi dó lórí pé ìdáta ilé yẹn lè fi tọrẹ ẹ ń bá fi ìdáta tọrẹ ó ti lo maximum tó lè lò kò gbọdọ̀ jò lé mọ́ ṣùgbọ́n láàyè mi wọ́n mọ̀ sọ pé ìtọ́ dáa jù ní kọ́mọ́jù tó ìdáta tán torí maximum ní ìdáta torí gbọ́dọ̀ àná sọ sáà sọ pé wọ́n tó ló tó kẹ̀dí ìdáta náà pọ̀ àmì ìsọ̀kúkálukú wo òye sí dúkìá rẹ̀ tó ní gbóò ló ṣe pọ̀ tó ṣètò ọba yọ̀dá tá ló bá fi tọrẹ sí òní kó nira báwọn ti ń bẹ̀ ńlẹ̀ kọ́ mọ́ pé sẹ̀ríà kan lọ fẹ́ ṣe kó tún wá ba olé ti sẹ̀ríà mi ẹ̀fín tọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ mọ́ ṣe ní ìsinú wọ́n gba ah, sẹ̀ríà ni sẹ̀ríà ni súnà ni súnà tó fẹ́ ṣe tó tún wá fi kọlu súnà mi ó ti di check and balance ó ti gbọ́dọ̀ kà á dáadáa pé wo lọ́tẹ̀sán jù wo ni ó ṣe lásìkò kan nítàfi mọ ilé náà ní tani sàsàrà ń sọ lẹ́yìn ìgbà sọ pé ọ̀wà sólùsù kẹ̀hìn ipe sólùsù yẹn ìdáta yẹn náà pọ̀ òṣìṣẹ́ ọlọ́run sàsàrà wọn sọ pé à ń tàdá wàràtàtàkà agìnìyà khairu min an tada'ahum 'allatan yatakaffafuna fi yatakaffafuna an-nasa fi aydihim kó fi fámìlì rẹ̀ lẹ̀ kọ́rọ̀ wà pẹ̀lú wọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ní sallallahu alaihi wasallam kó fi fámìlì rẹ̀ ìyàwó ọmọ ìyá bàbá kó o fi wọ́n lẹ̀ sáyé agànnìyà kọjá pé wọ́n jẹ́ ọlọ́rọ̀ pẹ̀lú tó fi lẹ̀ yìí khairun min an tada'u ma'alatan yatakaffafuna an-nasa fi aydihim olóore lọ́dọ̀ ọlọ́run ju wípé kọ́ wá fi wọ́n lẹ̀ ní olòṣì tálákà tí wọ́n sẹ̀ mọ wẹ́ tí wọ́n rọ̀gbọ̀kú lé lórí láti jẹ láti mu wọ́n wà á dẹ́ntẹ́ àwọn ọmọ sagbe àti wọ́n máa wojú àwọn èèyàn sọlọ́wọ́n bá àlekè ọlá ẹ máa ń kó ọ̀rọ̀ fẹ́ntọ́bà wù ni ó sì máa ń darí kan sábẹ́ àwọn kan nígbà bá ti jẹ́ bàbá tó ń sojúṣe rẹ tó yẹ kó o ṣe ọ̀rọ̀ àwọn ọmọ rẹ aya rẹ ọlọ́run máa darí ìwádọ́ rẹ ni kì í ṣe mímọ̀ ṣe rẹ o torí ojúṣe rẹ tó ń ṣe ọlọ́run máa dà wá ọlọ́run máa dà wá nígbà bá wà ń dà wá yẹn ibi ọ̀dà dé tó wọ́n mọ̀ wá yanjú ẹ̀ lẹ́yìn bàbá kùtà wọ́n mọ̀ pin níbàámu sí ìpín fọlọ́n ọba àlekẹ́ọ́lá kè wá sí wíkọ wá sojú òkú ọba fẹ́ gbalada fẹ́ gbalada ọwọ́ ni wọ́n kọ́ mọ́sálásí nínú dúkìá rẹ̀ nígbà wọ́n wà wọ gbogbo dúkìá rẹ̀ wọ́n rí i pé ìdáta ń bẹ̀ kòtò kọ́ mọ́sálásí o ti kó nira bá wọn nínú Islam ìdáta náà ni wọ́n lò wọ́n gbọ́dọ̀ lò kọjá yìí ọmọ ẹ̀dá ọmọ tó ń sọ pé nǹkan bá ti kọjá àdá sáà ti bàjẹ́ ẹni yẹn ọlọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ jìnà sóòtọ́ ọba pípé islam ọ̀nà ìdágbà nìyẹn nìkan wọ́n implement lọ́jọ́ ọ̀ràn ìlú wọn lórí ẹ̀ ń bá wa fẹ́ ṣe dáadáa lẹ́yìn ìgbà yẹn òun náà wà lè kún lọ́wọ́ kí nǹkan ò fi jù sí bẹ́ẹ̀ ni òjijì ọlọ́sàlá àlùsàlá sọ yìí pé wà máa ma àǹfààtà fàáwà lákàtọ̀dàpà ntọ́ ọba rí ọ̀nà lórí fámìlì rẹ sàrà ni ọmọ jẹ fún ọmọ gbalada lórí ẹ ẹlòmíì ọmọ sọ̀rọ̀ burúkú pàtàkì jùlọ àwọn obì ìkílà náwó lórí rẹ sí sọ́ọ̀fẹ́ ń jèrè ní máa jọ̀rọ̀ mú mi ní mú mi ní náwó lórí ọmọ rẹ nítorí kọ́ lọ́n pa látẹ̀ ni á dé fún ẹ̀mí rẹ̀ gùn ẹ̀mí lásìkò tó yẹ kó o sojúṣe rẹ̀ inú àánú ọlọ́run ó lè fi kẹ́mi ìyókù fún ọ inú dáadáa tó o ṣe àtòjúṣe tó o ṣe tọ́ba sì rẹ pa kìá mọ́ akúndùn ayé iná ọmọ o ṣùgbọ́n akúndùn ayé pọ̀ akúndùn ká máa ṣe ń táàtì nítorí ìtọ́lọ́n ọlọ́ọ̀bà àdìkọ́lá yóò wà sàn wálẹ̀ sàn lóríṣiríṣi ọ̀nà oríṣiríṣi tí máa gbà sàn yàn lẹ́sàn kèsì pé ń bá ọmọ rẹ bá tó wá gbá mọ́là fún ọ ló tó jẹ́ ń jẹ ọmọ ẹlòmíì ọlọ́run wọ̀ lọ́rọ̀ débi kókò nídìí kọ́ mọ́sẹ̀ gbá mọ́là fún tí èkú tí èlò ọ̀dọ́ ọlọ́run kí alábọ̀ ọmọ pé ọlọ́run jẹ́mi náà jẹ́ ń jẹ ọ tí kò sọ́ dùn lòsì tọ́ mọ́sẹ̀ mọ́ gbó wájú àgbò ni <laughs> <laughs> ọlọ́run dákun jẹ́ gbogbo ọjà ń jẹ wọn o òjijì ọlọ́run sallallahu alaihi wasallam onítàrà àlọ́jẹ́ fún ọgbogbo ń tọ̀ náà yẹn hata lukumata hata lukumati tẹ̀rẹ̀fàrùwá fi fímra àti téèmá òkèlè àmàlà àbọ́kà tó bá gbé sí ẹnu ìyàwó rẹ̀ ládàá ń bẹ fún ọ lórí ẹ̀. ولعل الله يرفعك ينتفع بك ناس ويضر بك آخرون ọlọ́run lè gbé ọgá débi pé àwọn èèyàn kan ti sàǹfààní lọ láàárẹ̀ rẹpẹtẹ àti fámìlì àti ẹtí ìṣe fámìlì ọlọ́run kò síbẹ̀ fún gbogbo wa. àwọn bí ó sì tún kó nira bá ọ ládàra ọ̀rọ̀ náà kí lọ bẹ́ẹ̀ tẹ́sí ọ̀nà tí wọ́n tí wọ́n gbà wá nìyẹn. sòǹtà fẹ́ bẹ́ẹ̀ ni pé ntọ́ bá ń jẹ lọ́wọ́ lásìkò kan ìní ọ̀sọ̀ ìbáàdà tí ó da tó yẹ kéèyàn ò sí lásìkò yẹn bẹ́ẹ̀ náà ni àwọn ẹni yìí wọ́n sọ pé lásìkò sahab àsìkò sàárì nítorí jù náà ni kéèyàn bí sí pẹ̀lú ìbáàdà ní ìdáta òru tó kàn yìí torun máa ń dùn mọ́ yàn wọ́n ní nínú èdè lárúbáwá ní tiẹ́ fi ń pè wá kó sahab òun náà ni pé àsìkò yẹn dàbí síhìrù ó dàbí tọba fẹ́ dìde gba ara rẹ̀ ó lè kókókó ní ọgbà jẹ́ ń sùn díẹ̀ sí àdúrà náà o sì ní mọ́gbà lọ táìmù ẹ̀mọ́ tọba fi lè sùn báyìí onímọ̀ kò sùn kankan tí ó fi lọ tán lásìkò yìí nítorí dájú náà ní kéèyàn bí pẹ̀lú ìbádà pé kó wà nínú àdìsá láàrin òṣèlú ọlọ́run ìmọ̀ ń sọ̀kalẹ̀ sí sánmà ilé ayé ní ìbámu sí títóbi rẹ̀ kọ́lọ̀kọ́ bí bí ọdẹ ń sọ̀kalẹ̀ látòkè wá sálẹ̀ ní o wọ́n kọ́ lọ́wọ́ ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n lọ́mọ bó ṣe rí. kéèyàn bí sí pẹ̀lú mímá kírun mímá ka Qur'an mímá kàdúà mímá kàsíkìrì mímá ṣe ìsìlùfà torí ọ̀rọ̀ tó wá nínú àdìsí sọ̀dẹ́ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah àti òjìṣẹ́ lọ́sọ̀lá ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا ọlọ́run ọba tọ́jú olùtọ́jú wa ìmọ̀ ń sọ̀kalẹ̀ ní gbogbo òru kọ̀ọ̀kan wá síbi sánmà ilé ayé sánmà èyí tó súnmọ́ wa jù. hátà yẹ́rùkọ̀ sólùtò lẹ́yìn tí tí ó fi sẹ́kù ńgbà tó bá sẹ́kù ọlọ́run bọ́ sọ pé ta ni ó pè mí tí ó bẹ̀ mí tí ó tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n dá lóhùn ọmọ ń yẹ sálù ní ìfẹ́ òfìyà ta ni yóò béèrè nǹkan lọ́wọ́ mi kí n fún wọ́n máa ń yẹ sẹ̀kúrù ní fàákùsọ̀rọ̀là ta ni ó tọrọ àforíjì lọ́dọ̀ mi kí n ṣe kí n lè òkè foríjì mọ́sáàsì ṣe ọkọ̀ wá rò pé olùgbàtọ́ wá tó sàlùwàlà tọ́ bọ́ sórí ìtẹ́ rẹ̀ tọ́ yẹn náà fìlà kó tó ṣe ìkankan ní gbogbo àwọn èèyàn àti ṣe nìyẹn o ọba àjítọ máa ṣe ṣe kó àrùlẹ rẹ lọ nítorí ọba nídìí lọ́dọ̀ Ọlọ́run béèrè rẹ orúkọ ẹlòmí ọgbọ ìsìlámù yẹ dáadáa yóò rò fún gbà tó ń bá tó sálùwàlà tó ń bá tó yẹn nígbà mi tó ń tó bọ sí àyè ibi tó ń ti mọ kírun à àti ṣe nìyẹn anílò sálàmù ọsọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó pé jùlọ sọ kọ́ lọ sálùwàlà kọ́ yẹn náà wọ́n wọ́n ṣe àdídè kọ́ tọrọ tán fẹ́ ní tó pé jù lọ. ṣùgbọ́n èyí tí o tó bá náà o sì lè ṣe é kìí ṣe pé ń bọ̀ bá tó sàlọ̀ àti òtó yẹn kí a máa gbé ẹ̀ aláhùnmá ìnáka àfọwọ́ ń tó ìgbọ́lá bàbá wa ní àdúgbò bá tó ṣe sàrọ̀wí yẹn wá ń tàjú àlẹ́ máa tó gbé aláhùnmá ìnáka àfọwọ́ ń tó ìgbọ́lá bàbá wa ní. bọ́ọ̀ bá ti kírun fẹ́ náà bọ́ọ̀ bá dún mọ́sálásí àbọ̀wọ̀ mọ́sálásí máa ṣe lọ gbogbo orin rẹ̀ gbogbo sísun rẹ bá ti sùn ọba tó ti jí tó máa ṣe kó tó sàlù àti máa ṣe gbogbo àsìkò náà ni àsìkò ìtìjábà tọ́lọ̀ nǹkan gbàdúrà wa ó sàmójútó fún wa. tá a bá rí pé àwọn èèyàn kan sọnù àbí wọn ò ní mà ntọ́jà àjù lásìkò yẹn náà ni kábíyèsí pẹ̀lú kíkọ́ wọn mọ̀ wọ́n wá jẹ́ pé àwa náà là á ní kábíyèsí pẹ̀lú pa afẹ́ kọ́ ìmọ̀ yẹn. ara iyyaka na wa iyyaka nasta'in ni ẹlòmí ọjà mùsùlùmí wàláì kọmọ kùránì ká kọmọ Ndị bí sì kọ́kọ́ fi púrúfù ikú ǹjẹ́ mùsùlùmí nǹkan àkọ́kọ́ nù tọba màdìsí ká o tí ì púrúfù pé mùsùlùmí ni ọ tó ọmọ kùránì ká àkọ́kọ́ ńlọ́taari lọ́tàrí ẹ lọ sí oríṣiríṣi tàríṣì ìsìlámù ẹlòmíì gúdù náà ṣáà akitiyan pé ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ à yọ là akitiyan ẹ̀kọ́ ẹ̀kọ́ tó bá sàgá ni kò ní ní ọkọ̀ fowó lẹ̀ ọ̀yá wá sí i wọ́n palẹ̀ ẹ̀mọ́ wọ́n jọ sí náà ni wọ́n fẹ́ ra nǹkan sójú ọ̀nà tọ́lọ́run ẹ̀ bá wájú máa fún wa wò kò sí subhanallah sọ́wọ́ àjẹ tó wà ní nígbà tí èsè bàálùl tí èsè ń ti làákàyè òsùn tó sùn bó o ṣe ti làákàyè lẹ̀ tó o fi ṣe àwọn nǹkan míì tó o fi ṣe àwọn ẹsẹ̀ míì iná ẹ̀ ní kó o fi ṣe tọ́lọ́wọ́ bá àlekè ọlá ní kó o fi ka Qur'an fatimi bi duniyahu basiri naqidi mutagafili ni andinihi mutabalidi àrídìní ìdá máa ti ìmọ̀ kásìfà ń ja òhu wáyé ìdá ayùsáàmù ìlà òhu làmúyà harabi fatini bi duniyahu ọgbọnu ọgbọnlẹyìn nípa láàmú ilé ayé bàfírí orìnà dáadáa ibi tó bá sọ̀rọ̀ sí lọ́rọ̀ lọ náà pèdè ọmọ nǹkan wò fínífíní ó lè criticize mùtàgà fèlè ní àǹdí nìyí ìmùtàbàlì yìí tó dọ̀rọ̀ ẹ̀sìn afọ́nufọ́ra ìyẹn ni.

àsìkò tó depreciate ń tó tó wọn hákò ráǹkì lójijì gbogbo àwọn sàbí rẹ̀ àfàgbà àfàgbàjẹ́rà ẹ̀mí ni àwọn àbátì rẹ̀ mọ́ gbogbo wọn ti dàgbà kí wọ́n tó wá wọn pín Islam àwọn mìíràn tó bẹ̀rẹ̀ tó dàgbà jù wọ́n lọ síbẹ̀ náà Quran hó lórí wọn ọ̀rọ̀ ọlọ́run hó lórí wọn àdìsí hó lórí wọn níbo tí wọ́n á fi tiẹ̀ sí àkọ́kọ́ tó fi kọ́ proof Islam yẹn onípẹ́kọ́ ṣe kí ni o. kọ́ ọmọ Quran after Quran kò sì àwọn ìdúgbèsè mi sọ́n lóore dùnú ìbádà nìyẹn nígbà tí ìbá dá láì mọ̀kan kọjá yìí pé yóò múra síbò ní ó ṣe kó láì ara ìjà ká na'budu wá ìjà ká nasta'in ìrẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹni tó jó mímọ̀ ńgbọ̀ bá rí i pé àwọn èèyàn kan lásìkò kan sì lórí ní tẹ́sà ìmọ̀kà sí ìbáàdà tó dáa jù mú lásìkò ọ̀rọ̀ wa nù sahih Muslim látọ̀dọ̀ Abu Hurairah ó ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé man da'a ila hudan kana lahu min al-ajri mithlu ujuri man tabi'ahu la yanqudu dhalika min ujuri shay'a ẹ yóò sọ wá pépè lọ síbi ọ̀nà mọ̀kan láàdá ọmọ abẹ fún un irú ládá tí ọmọ abẹ fún gbogbo àwọn tí wọn bá tẹ̀lé ìmọ̀nà tó lọ tó ṣe wípé ètò mọ gbà kò ní ní tiẹ̀ kù báwa jẹ́ pé òdì kejì náà ni dọ̀làlà ni àánú ní ìsinà ni irú ẹ̀ṣẹ̀ táwọn ẹ̀yìn wọn máa náà máa rí ẹ̀ṣẹ̀ tí wọn ò ní dégùn tí ẹ̀ náà ntọ́ dáa jù nù ìbáàdà lásìkò yẹn ìyá kàdá gbùdù rẹ iná ẹ̀ ní kọ́ ọmọ pààrà ètò ńtọ̀ ń bá ń sọ bó ṣe wá nu súnà níbi sallallahu alaihi wasallam títí tí ó fi tí ó fi pé ayé alásọ̀lá ayé alásọ̀lá wọ́n wà mọ́ nílá hawla wala quwwata illa billah tó lù tọba ti wá pè náà ìbáàdà tó dáa jù náà ni kó o ṣe ntọ́wánu súnà ní sọ̀tọ́là aláàmọ̀rọ̀ bá hábìhì dáwàtì táàmà aláàmọ̀rọ̀ bá hábìhì dáwàtì táàmà wàsàlátì lẹ́ka ìmọ̀ آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما مقاما محمودا الذي وعدته. أنا سأسأل أقول بس إكرامي سنسي نجوم ذلك ياما ó ti dẹ̀tọ́ fún un torí ẹni àròbá máa gbẹ pé kọ́lọ́n kó fi wá yááfi anabiwa muhammed sallallahu alayhi wa sallam ètò máa kó fi wá yááfi náà ni pé kó jẹ́ àwọn àwọn ẹni tí ó sì pẹ̀ fún jọ̀ǹda ìyá wọn. ìyẹn jẹ́ ìjọsìn tó dáa jù lásìkò yẹn kì í ṣe gbogbo tó wá máa bí sí pẹ̀lú nǹkan mìíràn. bẹ́ẹ̀ náà ni lásìkò òun márààrún ntọ́ dáa jù ní ìbáàdà náà ní gbogbo òsè lọ́kì kò gbìyànjú láti kí lójú pọ̀nà tó dáa jù níyàn fi kí o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ ń kò lè lè bá mọ̀ ń kí ọ̀sẹ̀ yìí náà ni èso ọ̀sẹ̀ tó lọ́lọ́run ẹ̀yìn bẹ́ẹ̀ sì ń pè ọ́ háyà alàlìfàláyì ńlọ́kọ́ wí kó tó pé háyà alàsọ̀láàtì àbí kọjá pé kọ́lọ́n foríjì àbí kọjá pé háyà alàlìfàláyì ló fi gbé mẹ́rẹ̀ẹ̀rin ọ̀dà ìfà háyà alàlìfàláyì ló fi gbé mẹ́rẹ̀ẹ̀rin nítorí ọ̀nà ọ̀dọ̀ wa mẹ́rin náà ni háyà alàlìfàláyì gbogbo mẹ́rẹ̀ẹ̀rin pátá háyà alàlìfàlá háyà alàlìfàlá háyà alàlìfàlá háyà alàlìfàlá Yorùbá ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín

ẹ béèrè ó kọ ara rẹ̀ gan bóyá lọ́mọ túmẹ̀ ọlọ́run kọ́ káàkì irun ìlójúgbọ̀nà tó pé ká mọ bí yẹn ṣe é kírun tí ó sì fi lálàáfíà ká sì sọra fún àkídànù àkídànù tọ́yẹ pé fẹ́ kírun lẹ́yìn rẹ̀ gan inú kọjá yìí gbogbo ara gbogbo ntọ́ yẹ kọjọ jáde nípa kíka Qur'an kò sí fún kò ní lè ka dáadáa àwọn afa àti sọ ọwọ́ àti gbọdọ̀ ẹ̀rọ sọ̀nà ìlú kàtàní àtàwọn afa mi tí wọ́n bá ti mọ Qur'an nìka tẹ̀ntọ́ wà ọmọ Qur'an nìka ó o nígbà ẹ̀yìn ga wọ́n sì lè ọwọ́ àti wájú kò ní ó oní òjò ẹ̀yìn oní òjò sẹ́yìn àbí bàbá ìmáàmù tó ti dàgbà dé ni pé rùkú gan ní fi rìn lọ lé ní fi rìn jáde náà tẹ́lẹ̀ tọ́ba ti dì báwọn ẹni tó lè lo òkè tí ó rùkú lọ́gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn ó dí ọgbọ́dọ̀ sí ìmáàmù fẹ́ńkì ètò di níbi irun tí èèyàn máa ń kí ó rẹ̀ sókè tọ́ba jẹ́ ìrùn jẹ́jẹ́ ni ẹlọ́ọ̀dìbò láti rí báwọn abá àti sọ̀rọ̀ tọ́pọ̀ jùlọ tọ́pọ̀ gbogbo tó wá ti jẹ́ orígun nínú ẹ̀sìn nínú ìrun kíkí lọ́jọ́ pé mo pílà ni lára rẹ̀ gidi gan ni ọ gbọ́dọ̀ fààyè lẹ̀fún ẹni pé kò lè orígun yẹn tí wọ́n sì lè pé tí wọ́n wá tò lẹ́yìn rẹ̀ á ní ọmọ ìjà tí wọ́n mú bá ti ní dandandan ní òkè ọkírun tiẹ̀ lọ́tọ̀ wa pọ̀ èyí tó ti ẹ̀ burú jù ní àkídà àfọ̀nàntàlì àfọ̀làtàlì oná ní ọgbọ̀ wájú ó dàrú kò máa lérí ẹ mọ́ dàrí kan bẹ nínú mọ́sálásí àwọn yóò tún tòsí lẹ́yìn èèmọ̀ bẹ́ẹ̀ lẹ́ka òjìrè èyí tó wọ́ sí ju mọ̀kájà mọ̀sálá lọ wọ́n kàn wá sáré bá gbé káṣí wá sí fún ìmọ̀ọ́mù burúkú àbíkí ni wọ́n ń pè é mú tí ó gbowá sí ẹ̀yìn ní mọ́sálásí inú mọ́sálásí náà ni yóò bọ̀ sọ́wọ́ ẹ̀yìn yóò sì máa mú bẹ̀ yóò ń gbọ̀ di ọdún ògùn yóò tún bá wọn bẹ́ yóò tún bá bẹ́ ajá ojú wọn dúdú bẹ̀ débi pé àwọn náà sáà ń gbòkó kìíní ọ̀dà ṣùgbọ́n kò sí màmú mi náà náà táwọn àwọn àbá wa tẹ́ wọ́n ṣe ìjáde tẹnu bọ́ wọn ilẹ̀ ó kíkìrún ní àsìkò rẹ̀ lọ́nà tó gbà iná ní ìbáàdà tó dáa jù nígbà tí àsìkò òun bá ti tó. nínú ẹ̀ ní ti ṣáájú tó Muslim látọ̀dọ̀ ikú bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé ayyul amalu ahabbu ila Allah èwo nù sẹ́lẹ̀ náà bá àlejò ọlá nífẹ̀ẹ́ sí ju ó ní as-salatu ala waqtiha òun náà ní ká kí ìhùn sí àsìkò rẹ̀ àsìkò tó mọ̀ ya rẹ̀ tó bá ní bùkátà iṣẹ́ tó dáa jù tó lè ṣe náà ní gbogbo olóṣèlú ti lórí bùkátà rẹ̀ pẹ̀lú owó pẹ̀lú yìí pẹ̀lú pẹ̀lú bíbá sọ̀rọ̀ láti mú ìbànújẹ́ kúrò nígbàyà rẹ̀ ànábi sallallahu alaihi wasallam sọ pé máa ti sàrà kódà bó ṣe pé ọ̀rọ̀ á ní nǹkan tó fún yẹn ju pé dàbínú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sì là méjì ọmọ ìyá mi dákun ọ̀bìnú o ìlé fi gbogbo ẹlẹ́sàn ni o èmi náà jẹ kọ́ wa fún dàjú kí ọ náà sì jẹ dàjú inú àdìsí mi ó ní wàhálà ó à ń tẹ́lẹ̀ tọ́ àkáàkàbíwọ́jì nìkan lè fún un. tó dàbò ṣe yí pé kọ̀ọ̀kan pàdé ọmọ ìyá rẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan tó dúkà sí tó ná ọmọ ìgbà ah, ọkùnrin yóò gbé lọ́dún kẹsí yẹn bẹ́ẹ̀ kẹsí wá dúró kókókó ìfojúró kókókó ìnáyẹn wá nǹkan wa ká sì gbọ́lá jura wa lọ ويؤثرون على أنفسهم ala كان بهم خفافة ìròyìn tó lọ́n fi ròyìn àwọn sàrí àníbọ̀ sallallahu alaihi wasallam wọ́n máa ń wọn ju ẹnì kejì lọ lásìkò bùkátà kódà kí bùkátà wà fáwọn náà wọ́n fi kí bùkátà ọmọ ìyá àwọn ọkọ bí yáná ó ọkọ àwọn lọ́rùn. àwọn mìíràn tó wá ní ìwà yẹn débi pé ó tún sọ lẹ́nu torí pé àwọn náà tún àwọn ará Saudi Arabia àkọ́lọ́ nǹkan wọn ti dára fún gbogbo wa wọn ì fẹ́ kí mùsùlùmí kan lọ pẹ̀lú ìbànújẹ́ láwọn tá a bá lò nínú àwọn tá a mẹ̀lẹ́ ní ọlọ́run pèsè gbogbo náà ni wọ́n ti rí bẹ́ẹ̀ o báwọn tá a bá lò sí àwọn olùkọ́ ni àbáwọn tí wọ́n wà lọ fífìsì ni tó bá ti béèrè nǹkan báyìí khairan ọlọ́dọ̀ ìjà ti dáadáa nìtumọ̀ rẹ̀ ọwọ́ àlejò pé bó ti ń sọ khairan gan náà kì í kọ́ fẹ́ ṣe fún ọ ọkàn sí ládùúgbò àná gbọ́dọ̀ àwọn áfíríkà bá ti gbọ́ a kò ti promise àwọn gbọ́ngbọ́n kò ti promise lóòrò sí ó ti dàtọ̀ àti mọ́ sáfẹ́ kọjá pé ọyẹ́ yìí padà ń banújẹ́ lọ nǹkan tó abẹ́ èèyàn ó lè mọ́ lágbára rẹ̀ kó sì gbìyànjú pé wọn lágbára rẹ̀ kò sì ní sọ síkírìtì pé wọn lágbára ẹ̀ fún ọ wọn jẹ kó tó lọ sọ fẹ́lẹ́ bí ó kó bóun bẹ́ẹ̀ náà lẹ́nu fẹ́ yẹ kó xeyra xeyra ìgbà mi yóò ní àbùṣe <laughs> máa dunnú ọlọ́run sí rọ̀ <laughs> ìyún náà ó ní the correction lọ́dọ̀ tí wọ́n ti dàtà wọn tí wọ́n ti mọ̀ èdè wọn ó ti àtẹ̀tẹ̀ wọn ò ní ti àwọn ti mọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ń bá lọ láti dá tó o translate ẹ̀ sí yorùbá àlejò èké ká àlejò máa jẹ lọ́kàlẹ̀ sí lọ́wọ́ kò ní ṣe é òtí ọlọ́n sallallahu alaihi wasallam ń sọnù àdìsọ wa ń sọ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi ibn Umar olójútì ọlọ́n sọlá ń sọ pé al-Muslimu akhu li Muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni la yazlimuhu wa la yuslimuhu kò gbọ́dọ̀ sàbòsísì kò gbọ́dọ̀ rẹ́ jẹ kò sì gbàdọ̀ pààtì kọ́mọ́sàrùn ìfẹ́ fún wa man kana ọlọ́run bá àlékè ọlá yóò dúró tí òun náà níbi bùkátà rẹ̀ yóò kún lọ́wọ́ wọ́n máa ń fa rájà á mùsùlùmí ń kúrúbà ẹ̀ ń bá mú ìbànújẹ́ kan ṣoṣo kú òfin mùsùlùmí kan farrajà láwù ánì kúrúbàtà mí ń kúrúbà ti jẹ́ ọmọ ẹ̀kẹ́ yàrá ọlọ́run bá àlékè ọlá yóò mú ìbànújẹ́ kan fóun náà yóò mú kú òfin inú ìbànújẹ́ ẹjọ́ mi ogun ọgbọn ọgọ́rùn ẹwọ ìbàjẹ́ tí ó kó fún yẹn jọmọ ìkìyàmù. wà máa ń sátara mùsùlùmí ń sátara ọláhù yọmọ ẹ ń bá bo mùsùlùmí kan láti rí níbi àṣìṣe tó ṣe tọ́ọ̀ sọ jáde lẹ́yìn à bu ọ náà láti ìsọwá jọmọ ìkìyàmù. sórí ire pẹ̀lú kọ́ ọmọ rí àléébù ọmọ ìyá rẹ̀ kí tí ń ṣe tí ọ̀dà yẹn à ọ̀bẹ náà kọ́ ọmọ rẹ kí ń há kùránì àtẹni tí ń ka kùránì àtẹni sàtìkìrì àtẹni tí ń ṣe ìbádà ẹ̀ǹdẹ́ wa ti mo ti ẹni ṣe tìǹà nínú rẹ wá ní bòye àdọ́ wa fi ń jèrè àgbà kó dààmú olú gan tí mo tún sí wíńdò lẹ́nu rẹ bẹ́ẹ̀ lọ́n fún nǹkan mi kọ́ ọmọ tẹkùngẹ́ ìtàn mi ìtọ́da kódà Ànábì sallallahu alaihi wasallam ó ní mẹni ata eh, ṣe àmínkùn mìíràn hádìí ìkọ̀dọ̀rà fáliyẹ sẹ́tìrì bí sẹ́tìrì ńlá yóò tọ́ bá sí nǹkan ìbàjẹ́ kan nù àwọn nǹkan ìbàjẹ́ yìí wọ́n rí fáwọn àti ìdáwọ́ tí mo mú nǹkan kan bíbú àtìrí ọlọ́run tó ṣe fún ọ tí òjì kẹ́nìkan rí yà pàmò kọ́nà bíbú àtìrí fún ọ náà láti fi ìwọ gan ọmọ jáde ń torí náà tẹ̀ nígbà tí èsì kóòtù ń kò yé kóòtù sẹ̀rí àti ẹni ọwọ́ àtẹ̀lé kóòtù sẹ̀rí àgàn wọn ní àfihàn tó bá rí i pé yẹ ẹ eléyìí ò túmọ̀ sí nǹkan kan ju sí náà lọ torí wọn lórí ara wọn tó sì ibi kan tó tọwọ́nú nǹkan ẹtún gbọ́dọ̀ pé mẹ́rin tọ́lọ̀ afẹ́ jẹ gbá fóun bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn afẹ́ kéèyàn sọnù kótó di pé wọ́n ìfẹ́ ti ìyá akínílé ó sì lórí inú kọ́ jẹ́wọ́ fúnra rẹ̀ kóòtù kí wọ́n kọ̀ọ̀kan àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin mẹ́rin tẹ́ ẹ dúró gbámúgbámú tẹ́ ẹ ti lẹ́ rí pé ń wọ pátá lọ́dún débẹ̀ àwọn yòókù ọ̀jẹ̀ wọn ìwọ gan tó lọ wá sùn ẹ bá tó wá o táwọn mẹ́ta bá lọ gan wọn lẹ́tọ̀ wọn ìdílé nìkẹrin tó ń bá ọjọ́ fẹ́ lọ sọ bá ní rárá ẹgbà yìí lẹ́nu kọ̀ọ̀kan jẹ lójú tá a jẹ pé wọ́n bá ló kọjẹ ó sì ṣe ń tòótọ́ títúmọ̀ ìṣọ́ ọlọ́ọ̀bà àlejò ọlá gan tó ní ká mọ̀ sí àwọn nǹkan wọ̀nyí kọfẹ́ ẹni tó bá ti wá jìn sọ́fin rẹ̀ kọ́n kó ṣe tọ́n borí òun lásìkò yẹn èyí sojúṣe tiẹ̀ wọn kọ́ wa mọ̀ tu láti rí bíbo láti rí ní bẹ́lábẹ́ ìjà kanáà wúdù wa ìjà kanáà sẹ́yìn. àsìkò tí yẹn bá ka koran lọ́wọ́ ntọ́ jù ní ìbáàdà lásìkò yẹn ò kọ́kàn wọn wà ń kà tó ga jù lásìkò lọ mùsùlùmí tó yẹ pé kò tí ì mọ koran ní káàbí lé yọ ọmọ tùmọ̀ rẹ̀ lẹ́yìn bá ti islam lọ́dún kọ́lọ́n kọ́ sàdùà ọmọ wọn sì mọ̀ sí different languages kódà àwọn orientalist ti ń kọ̀rọ̀ against the Quran wọ́n ní kò sí ìwé kan lágbàáyé táwọn èèyàn ti ẹrú sin rẹ̀ tó dàbí Quran àtẹ̀ntó ní gbàgbọ́ sí àtẹ̀ntó ní gbàgbọ́ sí gbogbo wọn ní ará rí pọ̀ tí wọ́n pọ̀ ń jẹ́ wọ́n ní kò ṣẹlẹ̀ sí báyìí kò ṣẹlẹ̀ sáwọn òwe mi kò sí ìwé ọ̀hún láyé táwọn èèyàn sẹ́rú sìn tí wọ́n kọ̀ọ̀kan pa rẹ̀ tó tó Quran nílé tèmi nìkan twenty five tẹ̀síìlì mo ní nígbà mo ń kà lọ́kọ̀ twenty five èyí tó kéré bẹ̀ lọ́jọ́ ìdì kan oníbejì ń bẹ onímẹ́rin ń bẹ onímẹ́wàá ń bẹ oní thirty two ń bẹ fáfù rọ́ọ̀sì thirty two volumes ọwà tó ṣe pọ̀ lọ́nà tèmi ó sì tún jẹ́ bóyá ló sì tó ìdá kan nu mẹ́wàá tẹ̀síìlì àti ń bẹ láyé táwọn tọba lọ mọ́tàbọ̀tò sàmìlà lórí net kọ́ lọ́wọ́ tẹ̀síìrì bẹ́ẹ̀ rẹpẹtẹ tẹ́jú tó ní rẹpẹtẹ kò tó tẹ̀ wá bọ́ sí yìí pé ìdíyẹn kan pa kàrà art tọ́wọ́ àná Qur'an ìdíyẹn kan pa tẹ̀júwìd ìdíyẹn kan pa ulumul Qur'an àwọn tíra tó kọlọ̀ rẹpẹtẹ lórí mi kò tó tún wá sọ pé ntáwọn ọ̀tá kọ lórí Qur'an ẹ̀ka àwọn ọ̀tá in thousand tí kọ́ lọ rẹpẹtẹ lórí kùránì náà sí so ìwọ́sọ̀ wa jẹ́ mùsùlùmí tọ́lọ̀ wa gbé kùránì náà fún ọ̀wà mọ̀yì ẹ̀ tí ẹ bá ti ń ka kùránì kọ́fọ̀kan sí ilé ìbáàdà tí ó tún ga jù ọlọ́run sọ fún muhammed aya twenty four ìpè afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha sáwọn káfíń yẹn tí wọ́n máa ronú sí kùránì ni pẹ́lú ọba àti pẹ́lú àti gbé kalẹ̀ ó ti tó lọ́rọ̀ tí máa ń kọ̀ǹdínsì èèyàn yìí pé òdodo ni ẹ̀sìn Islam àmọ́ àlẹ́ àkùnú bèrè àkùnfà lóha àbí àgádágodo ó ti wà ń bí ọkàn wọn ni ọlọ́run tó sọ fún wa nínú Suratul Anfal áyà kejì sí kẹrin ọlọ́ni ìnáma imú mìínú na lẹ́dí na ìdáàdò kíra lọ́rù wájì láti kùnú ogóhùn wà ìdáàtò ní yàtẹ̀ àlẹ́yìn àyà àtùrú záàdáti hùn ìmánan wà àlàárọ̀ bí ìyàtà wà kẹlùún alẹ́dí na yòókè imú na sọ́lá tàwa bí mà rọ̀zákì na àhùn yòókùn fẹ́kùn tùlá ìkàhùn mọ̀lùmínú na àkọ́nù. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله إنما المؤمنون àwọn tí a jẹ́ mú mi yóò dodo ní tòótọ́ ìnàmọ́ yẹn tó fi dòrò kọ́sù hafúlù wọ̀lù kọ́sù. tọ́ba wa mú mi ní kí alẹ́bí iná ìdá dúkìrá lọ́hùn wájú láti kó gbogbo ohun iná làwọn tó yẹ pé tí a bá ti dá akọ ọlọ́run létí gbọ́ wọn.

kí ẹ bá tó ti wá gbọ́ yóò tún wá lékún nínú mọ̀kọ́jú mọ̀ wá tá a máa ń kà iná àjà ìbò ìmọ̀ rẹ̀ kò lè parí bá a ṣe ń kà ní seventeen times tó bá ronú ìtumọ̀ rẹ̀ ní gbogbo ọ tún tún mọ̀ sí fàyà ọ sí là ń tú tú tú tú láti a sì mọ̀ pé dúró lè mọ̀kẹ́lì ìgbìyànjú láti gbìyànjú ìgbìyànjú tálákà ni ẹni tó ní òtó nǹkan èyí náà láti tẹ̀sí ìwé ìlànkà yìí mo tẹ̀sí ìlànkà kòtò mẹ́wàá inú twenty five ti mẹ́rin kòtò mẹ́wàá dáǹkà náà láti sọ sọ sọ sọ sọ láti mọ̀ pé kòtò nǹkan tẹ̀wò títóbi ọlọ́run kò sígbà tí wọ́n bá gbé àyà Kùránì tí ó sùọ́ nínú ìtumọ̀. yóò tún máa ṣe ni wọ́tọ̀ bá jẹ́ máa kẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ lágbá tó ń kẹ́kọ̀ọ́ Islam máa dúró sí kíkàtọ̀ bá ń ka Quran bóò ti jẹ́ pé ọ́ ní àsìkò kan tí gbogbo òtúmọ̀ rẹ̀ ó lè yọ kò sí ṣe o ṣùgbọ́n máa gbìyànjú ẹ̀ láwọn àsìkò kan ó mú gbogbo fọkàbíláì tó bá ti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ọmọdé ọ̀tẹ̀ ọmọdé ọwà lọ́mọ wa bàbá bó ti àyà méjì tó sáyà mẹ́ta lọ wá túmọ̀ rẹ̀ kó o tó fi lékún mọ́ ní sí bí èsì sọmọ akẹ́kọ̀ọ́ náà wà lọ́dọ̀ rẹ̀ ìtọ́ba gbọ́ lójú bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afá wọn kọ́ máa kà gbóndúkú ẹ̀yìn kùránì ọ̀sọ̀kalẹ̀ fún o láwọn èèyàn kan tí ìsìláàmù òye wọn yóò sọ pé ẹ̀dá kan á bá fi á fi bá ìtọ́wà ní kan ní ń wù ní ń wù kí ní ayé rẹ̀ yọ àmọ́ pẹ̀lú ẹ wá dáhùn ẹ bá ka kùránì nítorí ọlọ́run à kùránì pàtàkì kùránì tó pàtàkì tí ò ní influence inú gbèsè ayé rẹ kùránì tó pàtàkì ẹkú jẹ wọn ti mẹmọ rẹ lè kí ló ti fàkó bẹ́ẹ̀ lòdì ọlọ́run nígbà wá ní sòrò kùránì pàtàkì tí wọn lọ́sẹ̀ mọ̀jọ́ wà síbi kùránì pàtàkì ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́sẹ̀ ní àbá àtòrí ẹbí kùránì sùmọ́

ẹn tí yé rẹ̀ ò tí ì kú kó o fi ṣe wá àti mú ìdúkú ráàbù wá fún nìyẹn èdè tó kọ́ máa ka gbunduku ìdá ìdáwáka ìdáwáka àdìrẹ́wáka alẹ́ ìdáwáka àdìrẹ́wáka àdìrẹ́wáka àbílọ̀tọ́rọ̀ àbíà oúnjẹ tí ń kà kọ́ kọ̀ọ̀kan kátó wá kó wọ́tọ̀ ń gbọ́ kátó wá kó wọ́tọ̀ tó kó wọ́tọ̀ pé gbogbo òye rẹ̀ kìí ti kọ́ fẹ́ lọ́tọ́ wà mẹ́ nígbà tí yẹn ti mẹ́ẹ̀ tọ́lọ́mù sọ pé innamal hayatu dunya láì wọ́n láwọn nígbà tá a lè kí àwọn bá dé dúdú ẹ bá gbọ́ àmọ́ ọ̀gbẹ́ ha àti àti nọ́ńsẹ̀nsì ló ń ṣe. Quran ti ẹni kọ́ ọ̀ka kọ́ ọmọ kó fi kó fi nílà pánù gbèsè ayé rẹ̀ náà àti pé wọ́n máa kà rárá eléyìí náà máa kà tẹ̀ ẹ̀yìn náà máa kà tẹ̀ ẹ̀tẹ̀ ní gbọ́ kankan wọn ohun wọn wà gbọ́nú ara wọn lọ ẹ bá ń wọn lọ́ọ̀fọ̀ tó bá kà kò ní mọ ìwé ní ọ̀tẹ̀lẹ̀ mbẹ́ <laughs> nígbà tí ó lè máa kà rárá wọ́n ti sọ kalẹ̀ náà kódà àwọn ẹni pé kùránì méje làwọn kà kéde torí kùránì méje ní ẹ̀sìn lọ ẹ lọ wọ́n dáadáa torí owó tí wọ́n gbà ní wọ́n dá akọ méje mu ó sì ká méje ọ̀hún tó tọ́ àbí kí wọ́n àbí kí wọ́n ṣe é ṣe páàṣẹ bí ọmọ kan tí ọbẹ̀ wọ skul bàbá rẹ̀ gbé tó ti parí kùránì ọ̀rọ̀ gbogbo wẹ̀ abájọ́ kà àkọ́yìn náà ní tẹ́sí ẹ̀wọ̀ èmi kàn jókòó ní ọ pé fi mọ kíláàsì wo lágbè o ya sí wálébùrẹ àmìlẹ àti ọsànkà ti dédé òbí máa káàsó olóhùn ti ka sàn orí ni kò mú kúrò àná olóhùn sàn à ó ti ka sàn <laughs> oyin tí ń lọ ńgbà bá ti ní one hundred and fifty làwọn fẹ́ kà gbọ́dọ̀ sí ẹ̀ka one hundred and fifty tàn jókòó kan. so ìwọ̀n bá tí wọ́n gbé láti bẹ̀rẹ̀ náà ni wọ́n bá débi gbogbo inú àkọ́kọ́ oṣù kàtàn ìjọba tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì so wọ́n ti wọ́n ti wọ́n ti àfẹ́tì búrú ọmọ yẹn débi wípé kò mọ̀ kò mọ̀ ipe yàtọ̀ jù bá lọ bàbá rẹ bí bóòsì kó ti pákó kó àárín kódà wọ́n ti dé wòlé mọ̀ <laughs> ọlọ́gbọ́n sànù wa. Eh, ọ̀rọ̀ gbogbo rẹ̀ ọ̀rọ̀ tẹ́ kéèyàn mọ́ sọ fún kíni gbogbo àlìyàn àti ẹ wò lórí ṣírí ṣírí ṣírí ṣírí báyìí ẹ̀fọ́ lẹ́rán báyìí níbi ah, ọlọ́mọ sànú wà ó. ọmọ dáíyà tó ti graduate secondary school bẹ̀rẹ̀ tí ló ń pè kò sójú ọ̀nà tọ́lọ́ ní ti wá pẹ́ ẹgbẹ́ bá pè ní ìṣẹ́ máa pèsè wà sí kọ́mọ rẹ̀ wá jẹ́ pé yóò jáde sẹ́kún sí obìnrin yọ́sẹ̀ wà bẹ̀rẹ̀ kùránì tí ò tí ì mọ̀ ká dáadáa. ìmí ìsọba dáko ara rẹ̀ fún yín pé Khadija ló ń jẹ kò ní lè pé Khadija gan kí ló ń jẹ yọ́sẹ̀ lá Khadija ló ń jẹ ni Khadija ọmọdáyà ọmọlẹ́kọ́kọ́ ara rẹ̀ fúlẹ́ńtì igan ti ju gbáàdì kò lè pé Khadija ló kọ́ àbí Hamza ló kọ́ àbí Rọ́bíyà ló kọ́ kò nílé pé yọ kẹsà pé nǹkan kan tí ò sínú lárúbáwá àtẹ̀pọ̀ pé à kí ló dé kí ló ṣẹlẹ̀ kálukú tún léṣe o fọlọ́nkọ́ bá tó dúró ti wà so àwa tá a ní gbìyànjú ká tún lékún ìgbìyànjú fọlọ́nkọ́ pé a ṣe pẹ̀lú ẹ dáadáa. so ibi tí a dúró sí ni inshallah ọlọ́ọ̀bá àlìkẹ́ láti pé ẹ tí a bá ti ká àyà wa fún wa ìgbàgbọ́ wọn máa lékún wa ala rabbihim yatawakkalun kó sì gbára lọ́lọ́run alladhina sọla àwọn èèyàn máa dúró a fún wa kó sì máa nánú ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ńlá ń sọ̀rọ̀ tèmi ọlọ́run sọ pé àwọn yẹn ni mùmínì ní òdodo àwọn mùmínì ní òdodo nìyẹn àwọn tó fi tí wọ́n bá ti rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan wọn gbọ̀n tí wọ́n bá ti ń káyà lékún ní inda rabbihim ipò tó pọ̀ tó ga ní bẹ fún wọn wa àti àti tó rẹwà ìní ń bẹ fún àwọn ọmọ mi òdòdó kọlọńdàmù kójọ ọmọ ọbẹ fún àwa náà wò so àṣọ yìí pé gbogbo òpele tí àwọn àfa yìí sọ lórí pé ìbáàdà tó dáa jù lé àṣọ pé ọ̀gá ìbáàdà náà ní kiri àkídà ti ní ọwọ́ ajé gbogbo tí ń sọ yìí ní ọwọ́ ajé kó ní ìtumọ̀ so kọlọńdàmù náà sàgbógun àkídà tó dáa fún wa pẹ̀lú kọlá tó láàánú rẹ̀ inṣàlá ọlọ́la ńlá sọ̀rọ̀ àwọn àásọ gbogbo sọmárì gbogbo tá a ti ṣe ńlá ṣe lọ́la inṣàlá ta'ala ṣèbí tá a dúró sí náà jẹ́ ti dá lahum darajatun inda rabbihim wa maghfiratun wa rizqun karim kọ́lọ̀ jáde òní ti lẹ̀ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Alaikum salaam. Ẹ? Ẹ.